آله وأصحابه ومن وعلى وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدرك بفن الله وبا وأتي عن لنفن التي با إتو الدين يسر هنا أتو so abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìrọ̀rùn tí ń bẹ nínú ẹ̀sìn islam tí anabi sallallahu alayhi wa sallam tó fi sọ pé ad-dinu yusrun wa lan yashada ad-dina ahadun illa ghalaba ipe ẹ̀sìn tẹ́rí ìrọ̀rùn ni o ẹnìkan wà ní máa mú ẹ̀sìn ilé kankankankan àfi kí ẹnìyẹn kó padà rí àkóbá yẹn ni pé ilé kankankan yẹn yóò kóbá so kí ọlọ́run ọba kó bá wa ṣe àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún wa síwájú ànábì muhammed náà gbọ́ àwọn tí a ń gbọ́ra wa akéra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ètí yóò jẹ́ ètí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀ ní orí ètò yìí gẹ́gẹ́ bí mo ti ṣàdéhùn ní ìjẹ́jọ́ ẹ rí i pé láti ìpínlẹ̀ ètò yìí náà ni mo ti mọ mẹ́nu kàn ipe gbogbo ẹni tí ó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ súnà tó fẹ́ sọ̀rọ̀ súnà nílùú ta wà yìí so ó di dandan lórí rẹ̀ kó ṣàlàyé nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí yìí òun náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ torí pé kí ni awuyewuye ọ̀pọ̀ níbi lórí rẹ̀ gan-an lérí ọ̀rọ̀ àtẹ̀kíni àgbọ̀dọ̀ tẹ̀kíni sí àkúnlẹ̀ ni àgbọ̀dọ̀ kúnlẹ̀ ni ní àwùjọ yìí àbí ní dèdè àsìkò yìí náà ni awuyewuye kọ̀ mẹ́ tó bá ń sọ pé masala ìkìtìláfíà yẹni pé ọ̀rọ̀ tó ṣe pé issue tó ṣe pé ó wà controversial kò sí èmi ò kọ́ ẹ̀ lérí kà nínú tíra ipe kan ní ọ̀rọ̀ akunlẹ̀ atẹ̀kíyàn ipe àfa kan wá ń fa pẹ̀lú àfa kan ẹ̀ lérí kà so àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ nìyẹn so torí pé kí ni in tí wọ́n bá ń pè ní masala ìtìláfíà pé ó dákún kálukú di stand rẹ̀ mú òun ni ọ̀rọ̀ tó ṣe pé ẹ rí pé ah lágbájá yìí ni àti pinlẹ̀ wọ́n fà á wọ́n sì fà láàrin ara wọn padà ní kálukọ́ dákẹ́ ni àmì mi ò ka tíra kankan rí wọ́n tó bá sì rí kàrí so mú un wá kó ṣàlàyé pé a ṣe bí àfa alágbájá àti làkàṣègbè nínú àwọn àfa ẹ̀sìn ní ṣáwájú bóyá láti rí àwọn sàhábà ni àbí láti rí àwọn tàbíùn ni àbáwọn ilé àwọn tàbíù tàbíùn ni náà wá fà àbáwọn àyímọ̀ al àwọn náà wá fà so ẹ lè rí i bóyá ni pé ntẹ́ máa rí inú àwọn màdáhìbù yẹn gan ni pé wọ́n ní kò bá mu wọ́n ní kò dáa so dídá àwọn kò bá mu yẹn ó wá lè ní ó lè wà mutafawit ti pé bẹ́ẹ̀ ni àmọ́ kò sẹ́ni tí ó ní pé ah àwa rí pọ́ dáa o so ẹ lè rí tí gbogbo náà sọ ni pé kò dáa kò dáa kò dáa náà ni so insha allah ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí á gbé láti ìpìlẹ̀ so tá a bá ń ṣàlàyé pé ń pa pé àtẹ̀kí ni àtẹ̀kíyàn á rí i pé ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíkí ọ̀rọ̀ kìkì ni gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa títẹ̀ wọn ò gbọdọ̀ má fi kìkì kún ipe kìkì so ṣe rí eléyìí gangan ni akọ́kọ́ gbọdọ̀ kọ́kọ́ yanjú rẹ̀ fúnra wa ná so ọ̀rọ̀ kíkíra ẹni nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ntí anabi sallallahu alayhi wa sallam kọ́dà tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá sí fún wa ni ní nu al-Qur'an tabawo suratu nisa aya 86 ọlọ́wọ́ bá ọ sọ báyìí nínú alqur'an a'udhu billahi minash shaitani rajim ó ní wa idha huyitum bi tahiyyatin fahiyyu bi ahsani minha aw rudduha inna allaha ala kulli shay'in hasiba olúwa ní tí wọ́n bá ń kí yín ní kíkí ẹ̀yin náà kí wọn padà kódà kíkí tẹ́ bá kí wọn bẹ ahsani minha ẹ jẹ́ kó dájú ọ̀nà tán gbà kí lọ aw rudduha àbíkẹ́ dá padà ní dèdè bí wọ́n ṣe kí ọlọ́ni innallaha ala kulli shay'in hasiba olúwa ní èmi ọlọ́run ọba màá ṣe ìṣirò ṣe oníkálukú o gbogbo nǹkan ní ìṣirò rẹ̀ ó lè ní mi lára láti ṣe tọ́ nígbà tí àyà yìí wá báyìí alimami ibn kathir ní àwọn àfáà tó máa ń ṣàlàyé tafsir al-qur'an subákan náà alimami tabari àwọn náà sọ̀rọ̀ lérí àyà yìí imami ibn kathir ní pé isa sallama alaykumul muslim tí mùsùlùmí bá sálámà sí yín faruddu alayhi ẹ̀ẹ́dá padà afdala mimma sallama in tó dájú tó sásíyìn lọ ní kẹ́yìn náà sá kẹ́ fi dá padà fún aw ruddu alayhi bi misli ma sallama àbíkẹ́ dádèdè tó wí fún yíhun kẹ́yìn náà dá padà fún Al-Imam Ibn Kathir wá ní wa siyadatu wal mumathala mafruda ipe káásá dáhùn lóhùn kíkiní kó lé ni ọ̀dá lóhùn tó lé ni àbídèdè tí ó fi kí ọ náà ni ọ̀ náà dá lóhùn wọ́n ní ọ̀ràn yẹn ni o yẹn sàgbọ́dọ̀ dá ẹni tó bá kíyàn lóhùn ọ̀ràn yẹn ni kọ́ da lóhùn tó bá ti sálámẹ̀ sí ọ ẹ mọ wá wò alimami ibnu alimami eh, tọ́bẹ̀rí àwọn wá ń sọ nínú tafsiri wọn wọ́n ní ẹni yakulu idha salama aleikum ahadun fakul wa aleikum salamu wa rahmatulah yẹni pété ilẹ̀ sàlámù aleikum àbí kó o ṣe pé asàlámù aleikum nìkan náà ni wọ́n náà wì yẹn sálámù sí ọ wọ́n náà lè dáhùn lóhùn pé ah wa aleikum sàlámù wa rahmatullah ọ̀ràn yẹn ni kò ṣe yẹn àbí kó o sọ pé wa aleikum sàlámù so àbí o tún lè sọ pé asàlámù aleik kò sí tó burú mbẹ náà ni pé dédé tó wù yẹn kí wọ́n náà wì fún padà so kò sí ní tí burú mbẹ so léyìí náà ni anabi ah, sallallahu alayhi wa sallam ni ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kí bá a ṣe máa ń kíra wa nínú Islam so kíkí tí à ń ṣàlàyé yìí kíkí tó ṣe pé ó ní ọlá púpọ̀ jù ni tó ṣe pé kò sí àsìkò tí ọba mu yẹn ni pé ní sálámà bó bá rí yẹn láàárọ̀ asalaamu alaykum tó bá rí lọ́sàn asalaamu alaykum tó bá rí lálẹ́ asalaamu alaykum tó bá rí lóru asalaamu alaykum kódà àwọn sọ̀hábà ni kíní yìí máa wọn la débi pé tí ẹnìkan bá táwọn bá fira wọn lẹ̀ tí ò ju bí ìṣẹ́jú kan lọ tó bá ṣe pé ògiri lọ́kàn làwọn láàrin làwọn tó wá pàdé ara wọn àwọn tó ní asalaamu alaykum èèyàn ló ti dá lóhùn pé wa alaykum asalaam ẹ wo bí islam ṣe gbé à ń kíra ẹni kalẹ̀ iná lélẹ́ yìí o kọ́dà ìkíra ẹni tá tó wá ń sọ yìí kì í ṣe pé ntakan ò pé à ẹbí ọ̀rọ̀ ìwàkànbá kíra wa lásán ni anabi sallallahu alaihi ẹ tó máa gba ládàá ẹwọ nǹkan kí ọ sálámà ara ọ̀nà tí yẹn fi máa ń gba ládàá ni anabi sallallahu alayhi wa sallam wọn ni salman al-farisi wọn lọ gba àìdísì wa olókùnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam wọn ni asalaamu alayka ya rasulallah ó sálámà sí anabi anabi ni wa alayka salaamu wa rahmatulah anabi ni wa barakatuhu anabi dá lóhùn báwọn thumma jaa ẹnì kejì dé ona tuni ya rasulallah oni assalamu alayka ya rasulallah wa rahmatulahi wa barakatuhu gbàtú wíwẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam oni assalamu alayka wa rahmatulahi wa barakatuhu anabi ni ah ó fi ra ó fi baraka sí anabi kan ni wa alayka faqala lahu wa alayka anabi ni wa alayka tẹ́wò ara wọn ẹ̀yà ọ̀nà ẹ̀kọ́ tá a máa fi ń sálámà síra wa iná assalamu alaykum wa rahmatulah

àdìlè fi dá ẹni tí kìí ṣe mùsùlùmí lóhun ó túmọ̀ sí pé ẹni tí kìí ṣe mùsùlùmí náà tóun náà bá sálámà yẹn dáadáa téèyàn rí pé kìí ṣe pé ń ṣe yẹ̀yẹ́ wọ́n ní ìyẹn lè dá lóhùn gẹ́gẹ́ bí sheikh othemin ṣe sọ. wọ́n ní faqala rajulun ọkùnrin yẹn wá sọ báyìí rajul ọkùnrin yẹn wá sọ pé ya nabiyallah bí abi anta wa ataka fulan wa fulan fasallama alayka faradata alayhima akthara mimma radata alayya. àwọn èèyàn dé wọ́n bá wa nabi sallallahu nítorí fi dáhùn lóhùn pọ̀ ju tèmi lọ. anabi wa ni àfàkọ́ọ̀lù anabi ni innaka lam tad'a lana shay'an òfin kankan lẹ̀ mọ́ ni ó ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mẹ́tẹ̀ẹ̀ta ló kó papọ̀ náà làwọn wa sọ fún pétọ́ kódà kí gbogbo ẹ̀ náà jẹ́ titi wa anabi wa ni وقال تعالى وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها فرددناها عليك dédé ń tó wí náà náà dá padà fún ọ pé wa alayka salamu wa rahmatulahi wa barakatu ìtumọ̀ rẹ̀ wa alayka tá nàbí sallallahu alayhi wa sallam tí ọ sọ ní eléyìí so bákan náà ìkíra ẹni gẹ́gẹ́ mo ṣe ni ládàá wà ń bẹ̀ gan-an nu tí fi gba aládàá ni arákùnrin kan imran bin hussein ọlọ́gbàdé sí wa oní àná rajulan jaa ila rasulillahi sallallahu alayhi wa sallam ọlá arákùnrin kan wá bá nàbì asalaamu alayka ya rasulallah oní ọ̀sálámù sáà nàbí faradda alayhi anabi dá lóhùn summa jalas ó bá jókòó faqala ashara anabi ló ti ní ládá mẹ́wàá báyìí thumma jaa akhar ẹni kejì náà tó wá òun ni assalamu alaykum wa rahmatullah òun sọ méjì assalamu alaykum àti rahmatullah faradda alayhi anabi dá padà summa jalas bàtún náà jókòó faqala anabi ní 20 ládá 20 lónìí torí ó sọ pé assalamu alaykum wa rahmatullah ẹlẹ́kẹ́ tó dé òtún ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu fajalas anabi dá lóhùn gbà tó wọn ó kó mẹ́tẹ̀ẹ̀ta wáyányán anabi ní salathun ó ti ní dáadáa táàtì báwọn sọ ẹ̀wò ọlá tí ń bẹ́ẹ̀ ká mọ̀ sálámà tó lè fi wo pé ìkíra ẹni kò kí ń ṣe àṣà bóyá ni pé ìjọsìn ni tíyàn ó mọ̀ gbalada ń bẹ́ẹ̀ kọ́dà anabi sallallahu alaihi ẹ̀ tó wá wọ̀ anabi tó wá kọ́ wa pé tọ́da níta ilé fi kún tẹ́ bá tún tẹ́ bá sálámù síra yín tán ànábì ni ọ̀dà o ẹ lè báwọ́ kọ́dà bí báwọ́ yìí ànábì ń sọ pé inú àwọn ọ̀nà tí ẹ̀ṣẹ̀ ọlọ́run tí ẹ̀ṣẹ̀ tíyẹn bá ṣẹ lọ́run tí mo fi ń parẹ́ ni hadithi yìí yẹni Hudhayfah ibn Yamani ń lọ́gbà hadithi yẹn wá oní innal mu'mina oníṣẹ́rí mu'mini idha laqiya tó bá pàdé mu'mini ẹgbẹ́ rẹ̀ fasallama alayhi tó wá sálámà sí fasafahahu tó wá bà lọ́wọ́ tanasarati khatayahum ọlọ́wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ fún wọn ni kama yatanasara waraqu shajar gẹ́gẹ́ bí igi ṣe máa ń jábọ́ lára igi àbí ewé ṣe máa ń jábọ́ lára igi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ó sì máa wọn kú lára mùsùlùmí tán bá pàdé ara wọn tán bá sálámà ẹ̀wọ̀ nǹkan ewu àwọn oore láńlá tí bẹ níbi sálámà ẹlòmíọ̀ mọ́ ni kọ́mọ mọ́ sálámà sí mi mọ́ ìfẹ́ gbọ́ sálámà lẹ́nu ẹ sí mi mọ́ kọ́mọ kíkẹ́ ẹ káàsán àbí ẹ káàbọ̀ sáà ìyóò ń tẹ lọ́rùn Allahu Akbar ẹ wu ládá ẹ wu ìpa ẹ̀ṣẹ̀ rẹ ṣe wu bíbá ọwọ́ ká sálámù síra wa ntí anabi sallallahu salama lọ ló wà níbẹ̀ ní ládá káfílẹ̀ mọ bí ọ̀rọ̀ sálámù yìí ṣe pàtàkì anabi sallallahu alaihi wasallam kó ló tún kọ́ wa lẹ́kọ̀ọ́ èyí fò pé anabi ò ní kọ́ wa níbi pé ntí ntà ń sọ yìí anabi ní ọmọ kékeré ní kọ́kọ́ sálámù sàgbàlagbà ìyẹn ni pé ń gbọ́ báyìí nísìnyí àbí èèyàn tó pọ̀ wàlkàthírù wàlkàlílù yusallimu alẹ́lkàthír àwọn tí wọ́n kéré àwọn nìkan kọ́ sálámù sáwọn tó pọ̀ èèyàn mẹ́ta ń bọ̀ ìwọ ni wọ́n ń dábọ̀ níwọ̀ nìkan kọ́kọ́ sálámù sáwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń bọ̀ yẹn tó ewu àwọn ẹ̀kọ́ yẹn bí anabi sallallahu alayhi wa sallam bí ó ṣe kọ́ wa ní ẹ̀kọ́ so bẹ́ẹ̀ ni kíkí ń sọ yìí kí wọ́n kàn rò pé bóyá kíkí lásán ni pé sálámù lásán wàláyà ara àwọn nǹkan tá a ti jogún láti pinlẹ̀ tí anabi sallallahu alaihi wasallam fi yé wa ni pé láti pinlẹ̀ tọ́lọ́run ti dá anabi adam náà ló ti sọ pé ntẹ́ ìmọ̀ fi kíra yín ni. wọ́n ní khalaqa Allahu adama àdìsí yìí àbí òrìrà lọ́gbà wa ó nígbà tọ́lọ́run dá anabi adam tán wa nafakha fi ir-ruh ọ̀fẹ́ àtẹ́gùn ọ̀fẹ́ mi sí la àtìṣà ni àtìṣà eh, ni kí ni anabi eh, adam wá sín àtọ̀ṣà ọ wá sín faqala alhamdulillah fàhàmìdàlá bi'idnihi ó wá dúpẹ́ fọlọ́n gbà tó sin tán ó sì dúpẹ́ fọlọ́n ọba faqala lahu rabbu ọlọ́run wá sọ pé rahimakallah ya adam ọlọ́run ọkẹ́ mi ọlọ́run ìkẹ́ mi ọmọ bá ọ ìwọ adam idhab ila ulaika almalaika lọ́lẹ̀ bá àwọn màláìka yẹn min unjulus àwọn tán jòkó yẹn faqul assalamu alaykum sọ fún wọn pé assalamu alaykum wa qalu alaykum assalamu wa rahmatullah àwọn náà wá dá lóhùn pé wa alaykum assalamu wa rahmatullah wọ́n dá àwọn dá nabi adam lóhùn thumma raja'a ila rabbihi ó padà sọ́dọ̀ ọlọ́run faqal ọlọ́run wá sọ fún pé inna hadhihi tahiyyatuka wa tahiyyatu banik kíkí tẹ́ mọ̀ fi kíra nílé o kíkí rẹ̀ rẹ̀ o àti kíkí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ̀wọ̀n kan sọ́nà ló fi yẹ kíyàn ó pìrìvà sálámà yìí kíyàn ó pìrìvà rẹ̀ ìpè àá ìpè tọ́ba tẹ̀sí sálámà tí ojú kínú rẹ̀ ó dùn ẹ̀wù ládàá tí Ànábì sallallahu alaihi wasallam tí ó ń ṣàlàyé wa ìpè ó wà nínú kásálámà síra ẹni tó tá a bá ń sọ pé kíkíra ẹni ipe ẹ̀sìn ni kìí ṣe pé ọ wa kọ àlàáda kíkí tí ọkọ àlàáda ni pé lẹ́yìn ìgbà tẹ́ bá sálámà tán ẹ tún lè béèrè pé báwo ni ṣe dáadáa lára ilé wa ṣe ẹkọ ọjọ́ mẹ́ta ojú yín mọ̀ tí ẹ̀ wọ́n o so ìyẹn ò túmọ̀ sí pé èèyàn lè rí bí àmọ́ kọjá pé sálámà yẹn lè yọ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti fi lè rí ládá yẹn tí anabi sallallahu tí ń bẹ níbi sálámà so gbogbo tí a bá wá gbà láàyè nínú àṣà nínú ọ̀rọ̀ sálámà a gbọ́dọ̀ gbà yìí tí ó tako òfin ẹ̀sìn ẹ̀rí kí mò ń ṣàlàyé lẹ́ẹ̀kan kí n tó débi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí n ti ń jẹ́ kíkí nínú ìsìláàmù lélẹ́yìí èyí tí àṣà tó gbà wọlé náà la ṣe lálàyé yìí tọ̀ káwọ́ pé tọ̀ láyìn ìgbà táwọn èèyàn bá kíra wọn tán àwọn oríṣiríṣi àṣà kan bẹ táwọn èèyàn máa ń ṣe irúbẹ́ lóyìn bá ríra wọn tán bá kíra wọn tán wọ́n lè fọwọ́ gbára wọn ní èjìká àwọn Sudan náà máa ń ṣe yẹn tó apá abẹ́lé rínà sùn kan nínú hadith anabi tó wá ní ẹ̀ má fọwọ́ gbára yín léjìká o wípé haram ni a jẹ́ pé kò ní dànù torí kíkí làwọn náà ń àtàṣe kíkí mọ́ fífọwọ́ gbára wọn ní èjìká àwọn míì bẹ tó bá kíra wọn tán so wọ́n lè tó fọwọ́ gbára wọn ní ọ àbí kán láwọn hàn gẹ́ ara wọn kán mọ́ dìímọ́ra wọn aríbi tí anabi sallallahu alaihi wasallam ti sọ pé kí ọmọ họ́ọ̀gì yàn ọkùnrin sọkùnrin kọ́ ọmọ họ́ọ̀gì yàn tí e ṣe ìyàwó sí ọkọ ìyàwó obìnrin sóbìnrin aríbi tí anabi ti ní pé náà pé kódà àfi fún ẹni tó yẹ pé bóyá ẹ bá ti ríra yín tipẹ́tipẹ́ tó lọ sí travelling àbí nǹkan kan sobi tí a ti rí àmọ́ ẹ sálámọ̀ tán nìsín sálámọ̀ lè kó sì dímọ̀ gbogbo gbà so ìyẹn àríbi tí anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ irú yẹn àrò ayọ́kùn mẹ́ ẹni tẹ́ ẹ bá rí ti ń ṣe é so bóyá nìyẹn ọ̀gbọ́ kìíní yẹn yé bóyá kó mọ̀ á kò jẹ́ ẹ̀rí fún gbogbo anybody pé sẹ́ẹ̀rí báyìí báyìí náà máa ń dìmọ́ra yín ẹ̀kẹ́ náà lẹ́sìn ní kó bá mú so àmọ́ ìyàwó àtọkọ wọn lè dìmọ́ra wọn wọn lè hug ara wọn kò sí tó burú mbẹ́ tọ́ àmọ́ irú ìyẹn nìsín abatúrò àwọn kan tó bá kíra wọn tán wọ́n wà á tẹ̀ bóyá wọ́n wà tẹ ọrùn bá àbí wọ́n wà á fi kúnlẹ̀ lé àbí wọ́n fi ìdọ̀bálẹ̀ lé so irú yẹn nìsín ẹ rí i pé ó ti tẹ̀lé sálámà so ṣé iṣẹ́ tí sí àwa gbà wọlé nìyẹn àbí níta gbà wọlé ibi tí à ń lọ gẹ́gẹ́ nìyẹn o òun ni mò ń sọ pé kò sí èmi ò rí látijọ́ tá nàbí sallallahu alaihi wasallam ti lọ títí tó fi di àsìkò yìí pé kọ́ wá jẹ́ pé ká ní pé mọ́sálà ìtìláfíà pé fàǹfà ni láàrin àwọn àfa ká ní fàǹfà kò sínú mọ́sálà ìtìláfíà so ṣe wá rí tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àkùnrin àkùnrin ni fún nílùú yìí wàláhì wọn kálukú gbọdọ̀ jẹ́ ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba àwọn tán láwọn ò ní kúnlẹ̀ kán bẹ̀rù ọlọ́wọ́n ọba ẹni tí ó ní pé àwọn ọmọ kúnlẹ̀ tí ń takò wọn kán bẹ̀rù ọlọ́wọ́n ọba torí pé kí ni ni yìí gẹ́gẹ́ bá a ṣe sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn sì ní èèyàn ò kì í fi ìfẹ́ ẹnu ṣe ẹni tó bá ń fi ìfẹ́ ẹnu ṣe bó ṣe lè wù kọ́ mọ ẹnìyẹn yóò rí ìbínú ọlọ́wọ́n ọba wàláhì yóò rí ìbínú ọlọ́wọ́n ọba torí pé kíni ìbí ìfẹ́ ẹnu kìí ṣe tí ẹmọ fi ń sẹ̀sìn àfàrà àìta mẹni tẹ́kẹ̀dà ilaha àwá wà àdọ́láhu lọ́wọ́ alẹ́ ilmi wà sọ́mà wà ọlọ́run ni pé òrà àwọn kan tó ṣe pé ìfẹ́ ẹnu wọn náà fi ń sẹ̀sìn náà sọ́dọ̀ ọlọ́run tó yẹ pé ìmọ̀ tó lóun mọ̀ gan yóò wá sọnù pẹ̀lú rẹ̀ etí rẹ̀ ó di ojú rẹ̀ ó di kò ní ròdodo àwọn nǹkan tí ẹsẹ̀ rí ni ọmọ dìmọ́ kiri ọmọ apá yẹn pé eléyìí ẹsẹ̀ rí eléyìí ẹsẹ̀ rí ẹ̀wù lápẹjú yẹn nìsín ẹ̀rí kí mo sọ̀rọ̀ kẹ́kẹ́ la budda min tahriri mahalli nisa tahriri mahalli nisa a gbọ́dọ̀ mọ ibi tá à ń bá ọ̀rọ̀ lọ gangan tá a bá ń sọ̀rọ̀ nípa akunlẹ̀ níbi kíyàn akunlẹ̀ kíyàn là ń sọ sọ ọ yàtọ̀ nísìn ipe tọ̀ mo fẹ́ wo nǹkan kan lábẹ́ bẹ́ẹ̀dì mi mo akunlẹ̀ mo fẹ́ tọ̀ mo kunlẹ̀ so mo fẹ́ yàgbẹ́ mo kunlẹ̀ so àbí nǹkan kan bọ́lẹ̀ sábẹ́ mọ́tò mi mo bẹ̀rẹ̀ mo fẹ́ mú nǹkan mi so kẹwàá ni ẹ̀rí báwọn wọ́n sì ní amọ́kúnlẹ̀ kíyàn sórí ọ̀rọ̀ irú ẹni tí bá ń sọrú yìí hùn àìwọ́yẹ̀ mi àtìyẹn nìsín àbí gbogbo rẹ̀ má padà wá síbẹ̀ má padà wá síbẹ̀ so gbogbo àwọn ìyẹn kìí ṣe ibi tí à ń bọ̀rọ̀ lọ nìyẹn ṣẹ́rí ń tà ń sọ gẹ́gẹ́ ni pé anabi sọlọ ló kọ́ arẹ́kẹ́tẹ̀ yìí ipe bẹ́ẹ̀ ṣe sálámà sí rẹ̀ yín so ìta wa ń bá sọ ni pé níbi kíkíra ẹni yẹn gangan ǹjẹ́ sáwa lè tẹ̀ kíyàn ìta ń sọ nìyẹn ṣẹ́rẹ́ tí ó bá convince èèyàn lérí ọ̀rọ̀ tá à ń sọ lérí mọ́sálà yìí ọ wà mú lọlé mú àwọn hadith tí ó ń ṣàlàyé bí pé anabi sallallahu alayhi wa sallam ẹnìyẹn kí tán ọdẹ tẹ̀ anabi wa ń wò àbí ẹnìyẹn o ó pàdé sàwábà pàdé ara wọn wọ́n sì tẹ̀ so ìgbà tó wá tẹ̀ àbó sì kúnlẹ̀ àbó sì ó sì lọ̀bálẹ̀ ah wọ́n sì wá ń wò pé ó hmm, ṣe da púpọ̀ so irú yẹn là ń sọ irú yẹn là ń sọ àmọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n á rí i pé bóyá tọ́ fàjásà ń padà débẹ̀ so ibi tá à ń sọ wọn gan nìyẹn làbúdà min tahriri mahall niza a gbọ́dọ̀ yanjú tá à ń jọ ń fà ṣẹlẹ̀ tí bá mú àwọn àdìs kan bẹ tó kọ́ ń kó wá lóríṣiríṣiríṣi inṣàlá tí ọ̀rọ̀ bá ti débẹ̀ ẹ̀rí pé kọ̀ lọ kọ̀ lọ so ní pé hadith yẹn kọ lọ kọ jọ ohun tí à ń sọ gangan ìkírẹ ni làwa ń sọ kì í ṣe pé ọ̀rọ̀ míì sókè àwọn ọmọ ní òun fi rú hadith yẹn ṣàlàyé òun fi ń sẹ̀rí ọ̀rọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó ń kírun lọ́wọ́ ni wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan wọn sọ fún pé àfáà kan wọn sọ pé káì wọn yìí sọ̀rọ̀ lérí irun o ṣó ti gbọ́ wọ́n sọ̀rọ̀ mọ́ tó bá ti ń kírun o ṣó ti gbọ́ tí wọ́n sọ fún ẹ wọ́n sọ̀rọ̀ mọ́ o ọ̀hà ni gbàtà wá kírun tán

so àní tèrè kíyàn là ń sọ níta ń sọ nìyẹn tó náà mo fi ní pé agbọ́dọ̀ kọ́kọ́ yanjú mahali niza bí tá à ń jọ kún fà láàrin ara wa ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan wípé kò síṣẹ́ bí tẹ́ ti lè rí i ẹ mọ wá wo àwọn ọ̀rọ̀ táwọn yẹn mọ fi ń ṣe àbòsí tẹ́ bá ń sọ fún wọn pé kò sí àfẹ́sìn kan tó sọ ọdún tẹ́ ń sọ yìí wọ́n lè wá mọ̀ ní hmm, kúránì àtàdísì nìkan náà làwọn fẹ́ kúránì àtàdísì nìkan náà làwọn fẹ́ ẹ mọ awúrò àwọn ẹni yìí tẹ ẹ bá ní kúránì àtàdé sì nìkan ẹni gẹ́gẹ́ ẹ rí kúránì àtàdé sì nìkan tó ní ẹ mọ tẹ kíyàn ẹ lè rí so lẹ́yìn náà wá ní ẹ wà mọ wá lọ lè mú kọ́ídà àwọn àáfà ṣé kúránì àtàdé sì ní kọ́ídà sí kúránì àtàdé sì náà ni àwọn kọ̀wáìdì tí wọ́n tẹ́tẹ́ mọ̀ dákọ pé kọ̀wáìdì kọ̀wáìdì kọ̀wáìdì báyìí so tẹ́kì mọ̀ pé pé ìyẹn ń da ọ̀rọ̀ òru so wàláì ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ mò ń ṣàlàyé kì í ṣe ọ̀rọ̀ agídí kìí ṣe ọ̀rọ̀ ìfẹ́ ẹnu ọ̀rọ̀ tó ṣe pé ẹ̀rí ń bẹ bákan bákan so inṣàlá ẹnu ọ̀sẹ̀ tọ́lọ́mbá ní kó gbà wá pẹ̀lú ògo ọlọ́run á fi ṣe àlàyé nípa rẹ̀ títí tó fi wá clear pípé a kìíní yìí kìí ṣe kí bóyá ìfẹ́ ẹnu ni so tán bá ní pé títẹ̀ kíyàn títẹ̀ nínú èdè lárúbáwá so ó bẹ̀rẹ̀ láti títẹ̀ ọrùn ba tẹ́bá ò léwu èdè lárúbáwá ó bẹ̀rẹ̀ láti ti tẹ kéèyàn kàn tẹ ọrùn yẹn kọ̀kọ̀rọ̀ so ìnàhánà yẹnìhánì ìnìhìnà àn so tí wọ́n bá ní pé nǹkan tẹ̀ òun náà ni pé ó tẹ kọ̀kọ̀rọ̀ so ó lè jẹ́ ìnìhìnà so bákan náà ara títẹ̀ bákan náà ara rẹ̀ náà ni àrùkùn títẹ̀ náà ni títẹ̀ ni bẹ̀rẹ̀ rẹ̀ asujud títẹ̀ náà ni so náà ni ìmáàmù ìmáàmù eh, ìmáàmù eh, Qurtubi. عليه رحمة الله بعد إن شاء الله يوري واني شري أورطان باني اي تيتين إن شاء الله وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا وسجدوا وينوى وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستقبر وكان من الكافرين so ńgbà tí wọ́n ń ṣàlàyé sùjúdù yẹn wọ́n ní sùjúdù wọn ó kó ìtumọ̀ méjì sínú ó kó ìtumọ̀ títẹríba sínú ó kó ìtumọ̀ fíforí kanlẹ̀ sínú gbà tó bá rí báwọn tábà ní sùjúd sájàdà ó mì pé nínú tí ìmáàmù Kúrútùbí tú yẹn gẹ́gẹ́ náà ni ìmáàmù Tọ́bárí náà báwọn náà ṣe tú náà nìyẹn pé ó kó ìforí kanlẹ̀ gangan sínú sájàdà bákan náà ó tún kó ìtẹ̀ sínú irú ẹ̀ náà ni àyà wadkhulul baba sujjadan ẹ wọ ọlọ́run bá pa àwọn bànú Israẹli láṣẹ ìpè ẹwọ Baitul Maqdis sujjadan kẹtẹ kọ́kọ́rọ́ wọ bẹ́ẹ̀ ni o kẹtẹ kọ́kọ́rọ́ wọ Baitul Maqdis náà ni tọ́ gbà tí ó bá jẹ́ pé ìtumọ̀ tẹ́ bá rí gbogbo àwọn àfáà tábà ń ṣe tàfsírì rẹ̀ wọ́n wá ní àwọn kan lọ síbi pé ó fi orí lélẹ̀ ni ipe àwọn Banu Israeli forí wọn lélẹ̀ wọn wá wọnú Baitul Maqdis àwọn kan ní nǹkan wọn tẹ kọ̀kọ̀rọ̀ ni àmọ́ èyí tó clear jù ni tẹ bá lọ léwò kọ́dà tó dérí tafsiri Jalalaini ẹ lọ léwò wọn ni munhani na munhanina him. wọn tẹ orí wọn lọlẹ̀ kọ̀kọ̀rọ̀ ni wọn fi wọnú wọnú Baitul Maqdis so túmọ̀ sí pé káwa ní ìtumọ̀ méjì ni sùjúdù ni. So, wadkhulul baba sujadan ẹ wọnú ìlú yẹn kete, e wọnú ìlú yẹn kẹ́ forí kanlẹ̀ àbí so ó túmọ̀ sí pé tá a bá wọn sọ pé àyà yìí wá nínú al-Qur'an ó ní ẹ gbọ́dọ̀ ṣe sujud fún nǹkan mí àfọ̀hún ìtumọ̀ rẹ̀ náà ẹ wàá túmọ̀ méjèèjì òun náà fún un ipe ẹ gbọ́dọ̀ tẹ̀ fẹ́lómi ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ torí tí ń jẹ́ sùjúdù iná ni a tú papọ̀ pé bí àwọn àfáà ṣe tú ni kí wọ́n wá ní nǹkan kò lè túmọ̀ títẹ́ ó sọ ẹni tó wá ṣáájú tiẹ̀ lérí yìí wọn ọ sọ so lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n ṣáwájú tán tú báyìí tán ní méjèèjì náà ní ń bá wá ipe ó lè jẹ́ bẹ́ẹ̀ so túmọ̀ sí pé tá a bá ti gbọ́ pé tọ́lọ̀ ń bá ní ẹ má ṣe sùjúdù kankan so yóò mọ̀ túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ tẹ̀ ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ bí nílá ìtàrìnlá so màá sí ojú òpó kalẹ̀ fún ẹni tó bá ní ìbéèrè lérí àwọn nǹkan tí mo sọ yìí insha allah ọ̀rọ̀ yẹn náà ni màá tún máa bá lọ tí ó bá di ní ọjọ́ mẹ́jọ náà méjì kí n pí kẹlẹ́ naam. waaleykum salaam. naam. naam ẹ káàbọ̀. naam. ní ẹ̀yin náà di inú ọ̀pẹ̀ sọ nísìn. naam. ẹni àfáàfún bẹ ẹni àṣàbà àṣàbà wà lẹ́kọ̀ọ́ tó bá ní ìyàwó bí àṣàbà bẹ nínú àfàwọn náà ni pé ká kúnlẹ̀ kí yẹn wà. Ah, ah. ṣé ẹ gbọ́ mi dáadáa fa mo ní pé ẹ jẹ́ kí n dá yín lóhùn mo ní pé mo ní pé àṣà tó wà nínú àṣà sí tí ò bá ti takò kankan nínú ẹ̀sìn àmọ́ títẹ̀ kíra wa yìí ó takò kankan nínú ẹ̀sìn náà là ń bá bọ̀ ṣó ti báwọn. wa aleykum salaam. wa aleykum salaam ọlọ́run ṣe àlékún lúwàdùn insha Allah. naam jazakumullahu khairan ẹ ẹ sáàsì ọlọ́run yóò ẹni tí ọlọ́run ó jẹ́ kó yé yóò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn ń fi àṣìgbọ́ ni ẹ̀yẹn wo irú nǹkan tẹ sọ́ ẹ̀wọ̀n nǹkan nìyẹn ń sọ. bẹ́ẹ̀ni tó ti tẹ̀ ni pé àwọn àfáà kan tó wá sí rédíò yìí eh. àwọn àwọn kan náà wọ́n tó ń ké áyà kan fún wọn tí ń tìlú ṣe wù wọ́n yìí kiri ẹ̀rọ akúnlẹ̀ kò kankan ẹ̀rọ kankan ni wọ́n rí kú aleykum salaam fula ọlọ́wọ́n bá aṣọ yín lẹ́sàn rẹ̀ bíi láì tààlà àní àní àní kuru àní kuru láti máa bá ọ̀rọ̀ yìí lọ naam aleykum salaam aleykum rọlẹ́ o àmín. ẹlọ́pàá mi ò sọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ àti ìkúnlẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ìwòsàn àti tí ẹ sọ gbẹ̀yìn ní last time ọ̀gá ẹ padà sórí ẹ̀ ẹ̀rí ìkúnlẹ̀ fún yẹn náà wọ̀nyí tẹ̀ ń sọ. ọ̀kẹ́. àǹtí òṣìṣẹ́ kó fún yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní problem tàbí ń kórìí mùkà tí ó ṣe. sẹ́rí àbá bẹ́ẹ̀ ń pè ní Isa Akíndélé ní Ìbàdàn. àwọn program báyẹn yóò wá ṣàlàyé ẹ̀ lọ́pẹ́tẹ́ bá ń gbọ́ àwọn kíṣẹ́ tiẹ̀ ẹ máa rí àwọn àdúrà kọ̀ọ̀kan mú bẹ́ẹ̀ iye tí ń jẹ́kẹ̀ mú. alákọ̀ọ́kọ́ tó kọ yàrá pé yẹra fúnlẹ̀ <laughs> bá dúpẹ́ fún yín. aláwọ̀ pọ̀ aláwọ̀ pọ̀ ok ok ok. okay, okay, eléyìí kìí ṣe pé n ti àwọn pé kò níbùkátà níbùkátà sí ká sọ níbùkátà sí gẹ́gẹ́ bá so ní tẹ́bá ní ọ̀yá fm so à ń ṣe ètò títí gangan ni ń so so màá tún gbé eléyìí tí lásìkò wa aleykum salaam jazakumullah khairan. àwọn yẹn wá ọ lọ́rọ̀ gbọ́ gbogbo ẹ̀wọ́ bẹ́ẹ̀ tí ní fẹ́ máa sìn ín gbọ́ lórí bu àwọn èèyàn máa bu àwọn èèyàn sẹ́ẹ̀rì yóò padà yé yóò yé sẹ́ẹ̀rì òdodo kò sí tí yẹn bá gbọ́ èèyàn mọ̀ pé òdodo náà mọ̀ gbọ́ yìí so ẹni tó bá sì gbọ́ ọ̀rọ̀ náà yóò mọ̀ pé irọ́ lòun gbọ́ so insha Allah àgbà tí ó bá fi yá so gbogbo tí ṣẹ́ni táwa ní dáadáa ti wà lérí ọ̀rọ̀ yìí ó lè máa hàn sí ọ̀pọ̀lọpọ̀ so adáfo wa náà ni pé gbogbo fìtínà ti ń ṣẹlẹ̀ láàrin òbí àti àwọn ọmọ míì tí bàbá ó rí pé bóyá àgbà kò ló ṣe òun pẹ̀lú kọ́mọ òun ya kíní kọ́mọ òun òkúnlẹ̀ irú kọ́mọ òun ya kíní kọ́lẹ̀ lómi ọ̀fẹ́ ilé kọ́mọ òun mọ̀ sí secret court so irú eléyìí ní ti náà la fẹ́ jí kó clear sáwọn èèyàn pé kì í ṣe ìfẹ́nu kì í ṣe ìgbékúgbèdé sọlọ́wọ́n bá kó ṣàánú fún wa ẹni tí a zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty one nine Abdulfatah sarumina ni wọn sálámù sí wa pé asalaamualeykum